ìṣàlá ní ọ̀sán òní láàrin bí àsìkò tí ó bá gbàrà a máa bẹ̀rẹ̀ ìtàkì òwú gẹ́gẹ́ bí klọ́ọ̀tù ìdáfẹ́ láti kọ́kọ́ ká àwọn ẹni. àti àlùmọ̀dáfẹ́ àti àlùmọ̀dáfẹ́ méjèèjì ó ní ṣe pẹ̀lú kéèyàn ta aṣọ bora. ọlọ́run ọba fi ń bá nẹ́bí sọ́lá sọ́lá sọ̀rọ̀ èsì ànábì bẹ́ẹ̀ láti fi ṣàlàyé situation tánàbí wa àti tánàbí sọ nígbà tí wà ní sọ̀kalẹ̀. nígbà tí ti bẹ́ẹ̀ lu afẹ́ tánàbí sọ́lá sọ́lá tí ò ní ìlú yìí ànábì kò fi dá sí ìrú ni dákú èrò ní ẹ̀dá sọ̀rọ̀ mi tẹnu bíbí ẹ̀ máa rí nǹkan bá ń dẹ́rù bá ìlú tó yàtọ̀ àtàkọ́jọ́ ìrù lọ bẹ́ẹ̀ náà tẹ́lá pé dákú ìlú ní dákú ìlú ní ẹ̀dá sọ̀rọ̀ mi lòun kéèyàn lọ aṣọ mára òun ni kéèyàn ta sọ fúra òun ni tẹ̀lé ẹ̀ tẹ̀lé àti tẹ̀lé tó ọlọ́run ọba ń mọ̀ ń mọ̀ fa àwọn èrò ní ibi ìpè ànábì ẹ̀yọ́ ògbé létà létà ọlọ́ba padà fẹ́ràn lọ yá ayọ ànábì yá ayọ ọ̀rọ̀ tó níwí àmọ́ bẹ́ẹ̀ náà bá ti wò àwọn súrà ilé náà tó àwọn ọmọ ọkọ̀ kalẹ̀ anájọ́gbẹ̀ kan tí kì í jẹ kankan táàbì pé pé yá ayọ ànábì yá ayọ ọ̀rọ̀ tó kò ní ìjẹ́mẹ́rẹ̀ kankan tọ́lọ́ àwọn afẹ́kan ń pè pẹ̀lú súrà yìí màkìyà ní súrà mẹ́ta tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onítàbí bára táwọn kan lọ́pọ̀ pẹ̀lú ìjùmọ̀ àwọn bọ̀tà àwọn àpapọ̀ wípé àti àyà méjì ọwọ́ pẹ̀lú nàrọ̀ bàkà yà álámù alákàtà fún alámù ìgbàlẹ̀ ìlú sọ̀rọ̀ tó bá pé ìyẹn màdínà àwọn kan sọ̀rọ̀ فولو الله سبحانه وتعالى قل يا يا أيها المزمل نقل لديه متزمل جاي مدفر من جاي متدفر وقولوا شيء دالي متدفر ونشدة záàyò mùsùlùmí olùṣẹ̀dá tó rí pé a ṣe ìgbàmù táà tó wà mẹ́ sínú záàyè yẹn lórí ìgbàṣẹ́dá tó mùsùlùmí tábàbẹ́sẹ̀ ni mùsùlùmí láì ló bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni mo dẹ́sẹ̀ láti ọmọ bàtà wà nẹ́bí tó sọ pé tó ń dámọ́ra tó ń dámọ́ra kó fi ọ́ ẹ bá wo mo dẹ́sẹ̀ ọlọ́ni fún fa àǹfẹ́ eléyìí kọ́ wò ọlọ́run àwọn akọ̀tún fún mi lẹ́yìn láti ní àkọ́ sálákọ̀ọ́kọ́ ẹ máa wà ń súra ẹ̀rọ pẹ̀lú àwọn ayé àkọ́rọ́kọ́ sọ̀kalẹ̀ bá nàbí ìfọ́tọ̀lá àdàkù وهو بالإقرأ باسم ربك الذي خلق القراءة kíké ọlọ́run bá rí torí wípé gbogbo délé ó bá ṣe lẹ́ẹ̀sì àlẹ́ ìmọ̀ àwọ̀lẹ̀ ìmọ̀lá ọkọ̀. bẹ́ẹ̀ bá ronú sọ́dọ̀ aláàtì fún ara rẹ̀ ọlọ́run wá fẹ́ júwe fún wa irú ìmọ̀ wo lòun fẹ́ ká ní tábà fẹ́ sùn ó ní ìmọ̀ tí ó dá sí ìjọsìn fún wa ìbánisọ́ọ̀lù alákùnrin tẹ̀sẹ̀ pé kìí ṣe táìmù kan náà gbọ́n sọ̀kalẹ̀ òun sọ pé kàlá láti pé ó wà jùlọ wà jùlọ pọ̀pẹ̀lẹ̀ forí kalẹ̀ súnmọ́lọ́ ìmọ̀ bẹ̀rẹ̀ ìbáadà àparí that is annubuwa alẹ́ẹ̀lmọ́ wàlámàlẹ́ ìmọ̀ àtijẹ́ pé lẹ́yìn ìgbà tó bá dá gbogbo ọlọ́wọ́ bá bá tó kéwú tán ló ṣe tán wọ́n fi wá tẹ̀lé ìmọ̀ tí ó di ìsì pé kó o forí kalẹ̀ kó o súnmọ́ lọ́wọ́ ọba tó fi lọ́wọ́ ẹ bá wọn wo ààrin súra yìí sọ́dọ̀ alá ààrin rẹ̀ sọ wípé àlà ìyá ádámù bí a nà lọ rẹ̀ sọ́mọ nìyẹn o mà fọ́lọ́ ọba ń bí o ẹ wọ́n mẹ́tẹ̀ẹ̀ta àlẹ́ ẹ̀yìn mú àlàámẹ́lú alìmọ̀rọ̀ ọmọ tó tábà ta ẹkọ́rọ́ bí i rọ̀ bí kàlẹ́lẹ́ kọ́lọ̀ lẹ́lẹ́ tábà kàwọn tá a fọ́kọ́ wọn rẹ̀kú tẹ́ǹtì ìmáàlì ṣùgbọ́n àlẹ́ẹ̀mù ìlà alẹ́lẹ́ kọ́lọ̀ ìpẹ̀lú kọ́lọ̀ ọba tó dẹ́ẹ̀dà tó bá rẹ̀ tẹ́ǹtì ìmáàlì tí fásitì wá gbàdé tó rẹpẹtẹ́ǹtì Islam àlàyé àlàyé ànàlọ́ àyàrá òun rẹpẹtẹ́ǹtì Islam èyí torí bí sẹ́wọ̀n pé ìbáni àti àbúgbà lọ́hà àlẹ́ kàtàrọ̀ fa ìlà kàtàrọ̀ fa ìlà so kọ́ńpọ́nẹ́ǹtì mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́wọ́ bá ń sọ fún ìṣòro náà ibi tí wàhálà ti dé òun mọ̀ yìí òun ni pé káwọn àkàn fún àdìsáàtì kọ́fúnẹ́ǹtì ẹ̀yọ̀ kan káwọn akóbídà lọ kẹba ẹ̀sá nìkan ràádá àwọn fún ẹ̀mí ọwà kóbídàbọ̀ ọwà lóun wá fún ẹ̀mí débi kó padà wá tako fásitì wá tẹ̀lé ọwà lóun fún ẹ̀mí wọn débi pé ọwọ́ lẹ́bi àti kí ọ̀nà máa sọ̀sọ́nà pé ẹ bèèrè pé ẹ̀mí ò lọ́wọ́ pọ̀ mọ́dé bẹ́ẹ̀ tòun tẹ́ bá ti wò yẹn náà nígbà tọ́lọ́wọ́n ọba lẹ́yìn gbàgbé tó wà tó alábùtọ̀ kalẹ̀ náà nígbà tó ń kan fi wú lọ́sí mọ̀tẹ́fẹ́ fún fa àwọn ọ̀rẹ́ dìde kó lọ sí lọ́ba àwọn ọ̀rẹ́ ẹ̀wọ̀n fún àwọn tọ́lọ́wọ́n náà kalẹ̀ lọ fún fa àti wá fi yá bàtà àtọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ pọ̀ wà ló dá fa òòtà sínáà wà látàmúnú tẹ̀síta fèrè mọ́ ṣe ìyọ́ra lórí ọlọ́run ọba wípé á ìjọ tó délé pọ̀ jù àwọn ilé ìrìnàjò pọ̀ tó wà lè rọ́ bí kàpá gbogbo tọ́lọ̀ ọ̀pọ̀ tó bá lẹ́nu sọ́nà gbogbo kọ́kúnẹ́ǹtì náà nígbà tí ó lè israẹli mùsùlùmí ló ń kọ́ ọlọ́run fẹ̀kan wá sọ bóòlù àmì sọ̀sẹ́lá yóò ṣe ṣe mùnájà mùnájà àpamọ́ yóò tí ó ṣe ìjọsìn fún tí àláwá tó ń bì má ló fi lè fún oríṣẹ́ ní gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe ọkàn yìí náà ni ìpínlẹ̀ tí ló ti máa mú ní ilé wọ́n bẹ ní àwọn ẹni ọlọ́run à ń pè ní sáhálùbọ́nà àtẹ̀lá àfúrúkọ̀ rẹ̀ kọ́nù sáré ìlú náà àwọn apá àtúntò náà bá pọ̀ ìdá ìdàgbàdà especially if you fẹ́ ní àwọn ọ̀gbẹ́. àwọn tọ́jú tó bí náà máa ń dá pọ̀ yìí. òun ẹni ọlọ́ni onígbà tó wà kékeré ní òun tó wọn mẹ́ta òun máa ń wọ́ọ̀tì ọ̀npọ̀ ọ̀nkù rẹ̀ dàbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbábọ̀ rẹ̀ mátánà ọ̀nkù wọ́n pè ní muhammadu sọ̀bọ̀ ó lóun mọ̀ ń wọ́n ti ṣe ti fìyàwó rẹ̀ ọmọ mẹ́ta lọ ó lọ́wọ́ àtijọ́ bó ń jẹ́ wọn mẹ́ta náà kọ̀ọ̀kan wọ́n wà á dúró lẹ́gbẹ̀ẹ́. ọlọ́run adé sílẹ̀ lọ dùkọ́ òsèjọ wọn mẹ́ta lọ ọlọ́pùn wọn fún pé a yà sáhàlì ìwọ̀sán aláàtàkùrù gbáhàrọ́pá ó ti rántí ọlọ́run ọba rẹ̀ ah, ọmọ yìí kiri ẹ̀mọ́ nípa àtàkùrù ó ní ọ̀pù ìyẹn wa kọ̀ olóhùn fẹ́ sọ kó kó má bàa ń lọ wọ́n tó kọ̀kọ́ Allahu ma'i Allahu nadiri Allahu jari ọlọ́run bá ń pẹ pẹ̀lú ọlọ́run bá ń rí inú mi ọlọ́run bá ń rí mẹ́ ó sọ lẹ́mẹ̀ẹ́ta ó nígbà tó ń sọ òun ní ìlú ẹ̀ lọ́kàn ó lẹ́gbà tó ń sọ tán lẹ́yìn ìlú oṣù kan ó sọ fún pé a ah, ó sọ fún òun gbádùn ẹ̀ tó ló ní ìlú ọkọ̀ ya ètò òun yìí wá pa hàn rẹ̀ wí wá wí lẹ́ẹ̀mí yìí tó bá ní ìlú ọdún máa wí ó ní òun ṣe ń wí òun bí ìgbádùn ẹ̀ pé ọlọ́run wá rí ọlọ́run náà ti rí ìlẹ́yà ọlọ́run ṣe ó nígbà tó yá ó ní kó òun máa wí lẹ́ẹ̀mọ́ ọ̀kànlá ó nígbà tó òun wí ṣáà òun bá dùn ó ló wá di pípa tó wà ní ọmọ méjì òun ọwụwa lọ ní ìlú òun wá kọ́kọ́rọ́ àti òun wá kọ́kọ́rọ́ àti ó man kana Allahu ma'ahu ẹni tọ́lọ́wọ́ bá bá ń bẹ pẹ̀lú tó gbà rẹ̀ wà náà zẹ́rọ̀ wà náà zẹ́rọ̀ ilé yìí ẹni tó bá gbà tọ́lọ́wọ́ bá bá ń wò wà ṣáhídàwó hmm? ẹni tó bá gbà tọ́lọ́wọ́ bá wọ́n ń tẹ́lù ayà àfihì tí yóò tẹ̀lú tí yóò tẹ̀lú hmm? ó lẹ́yìn ìgbà wọn ní ìjọba lọ lè tó lòun á kúrò àmọ́ ti níyẹn ó jẹ́ bàbá ìnáwó ńlá fún òun là ń pè ní sọ̀rọ̀ ọ̀sọ̀bá tó ńlá. Ẹnjẹ́ yìí ṣe ibi tó ti mú un ní wọ́n fi yá àbáyé lò máa ń kọ́ mẹ́. Yá àbúlé ìgbà wọ́n máa ń kékeré. Ìnáhà إن تكن مثقال حبة من خردل فتكن في البحر أو في السماوات أو في الأرض يأتي بأخرى ọmọ mi kékeré tí nǹkan ò bá kéré déédéé yìí tí kékeré báyìí lọ mustach sí ó ti kéré mú káwá sí sábẹ́ àpáta

pẹ̀lú ìtọ́ lẹ́sìn ọ̀rọ̀ ìgbà lẹ́sìn ọ̀rọ̀ ẹni ìjọsìn tí yàn bá ti pẹ̀lú wọ́sùdó wọ́sẹ̀lú ibi táyà ń sájẹ́ náà ní àlàmìyá aláàmù ìlànà ọ̀nà ní pẹ̀lú lẹ́sìn ìspan ti àǹtà àbúdà lọ́ha àmì àtàtàrọ́ pẹ̀lú àǹtà àbúdà lọ́rù pẹ̀lú mọ̀rọ̀ nígbà tó lọ́wọ́ ọ̀bọ̀ sọ̀rọ̀ sọ́tọ̀ aláàmìgbà nígbà tó lè sọ́tọ̀ mùdásílù náà kọ́ ẹ̀yẹ́ mi sọ́ sí àlọ́ àmì tó ń fa án lè wọ́pì yá bàtà wọ̀rúnzà fàájò wọlé àtàmúlò nígbà nígbà tó padà dé tẹ̀lé kọ́ ó gbé ìbá dáṣẹ̀ yá àyù àlùkò dàmínú àtijọ́ tèyí tàǹfààrà tèyí tàǹfọ̀kàn sí àtèyí tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀dá èyí tó ṣe pẹ̀lú ìyàwó ní oṣù pẹ̀lú ọmọ ní oṣù pẹ̀lú aládùúgbò níta fẹ́ sájẹ́ sí ilé ẹ̀ ní kọ́lọ̀ fẹ́ràn wọn. ẹgbẹ́ ti jọ kọ́lọ̀ fẹ́ràn wọn. gbogbo ẹni bọ̀dì tó bá lọ́ọ̀ bá fẹ́ di wòlíì ọ́n mẹ́rin gbòòrò wòlíì òun ní kọ́lọ̀ fẹ́ràn kéde ọdún méjì òní òdú ìdí kọlọ gbàdúrà ni kéde ọdún méjì òdú ẹni bá kọlọ kó dáa ló ìyẹn ọlọ́run ọba lè fún ẹni tí ò fẹ́ràn ní pípẹ́ ẹgbẹ́ làwọn kò fẹ́ràn rẹ̀ ó lè fún mọ́tò ó lè fún lọ́kọ̀ tó kéde ní jíjẹ́wò òdìjẹ́ ń fẹ́ ọlọ́run ọba lè fún ó lè jóore ó sì dè ní jẹ́ tàjẹ́ bẹ́ẹ̀ olùjẹ́ ìsìnkìrọ́ọ̀jì kọ́lọ́run ọba máa máa kàn ń lo òye fún pé yóò fẹ́ kó fura fún ọ̀fẹ́ parí àmọ́ ẹni tọ́lọ́run bá ṣe tọ́lọ́run ọba bá kẹ̀kẹ́ ṣe lera ó kẹ́ ẹ ní gbogbo fẹ́ràn rẹ̀ déédéé tó bá a fún tí ó ju oríire fún láyàtọ̀ lóde. tó òun ló fẹ́ máa ń bi àdíjì pé mọ̀nà àádáa ní wọ́n lè tó bá mú ẹni tó jẹ́ wòlíì tó mú lọ́ta ẹ̀rọ ma gbẹ́fà fẹ́yàn wọlé yìí ìtumà wọlé yìí ni pé ẹni tó tó súnmọ́ ẹni tó yàn fẹ́ràn òun láti ọdún fẹ́yàn bá ti ṣe ìjọsọ àtàkọ́rù nínú ọ̀mọ́ ìwọ náà tí yóò fi súnmọ́ ọlọ́run oníwájú ọ̀tẹ́bù so ìjọsìn lèyìn ó ti rẹ́ bàtẹ́ bá sọ̀rọ̀ yàtọ̀ yìí wà sínú wàá fi lè yóò fi súnmọ́ lọ tájẹ́ẹ̀tì wa ni kó wàá ṣe títọ́lọ́ ọ̀gbọ́n wà lọ́fẹ́ràn tó bá wá fẹ́ràn rẹ̀ ló wá sáré òpin ẹgbẹ́ òpàtí wá fẹ́ràn rẹ̀ lò wà ìgbọ́rọ̀ rẹ̀ tó fi gbọ́rọ̀ ọ̀hún ọ̀bọ̀ mú ní o ní gbọ́ nǹkan tó fi rẹ̀ tó fi mú sí ìrìnà rẹ̀ ní nǹkan kan àkàkà tó fi ọwọ́ ọ̀sìn rẹ̀ dẹ̀mú bá dé wọn sáfọ̀ wọ́là ní sàhálà ní tó bá wá tọrọ lọ́wọ́ mi làlóbi ẹ̀ lọ́mọ wa wọ́là ní ní sàhálà ní tó bá tọrọ kẹtó wá wá wá wá tọlọ́dọ̀ mi kẹtó sáájú mi láwọ̀ ìdáná máa fún mi. góòlù yẹn ni pé kọ́lọ́hún ọba fẹ́ràn èèyàn pé ìfẹ́ràn ló wá bí níbi àdéhùn ìfúnpítà kan ètò wà bẹ́ẹ̀ nígbà kọ́lọ́hún ọba ń tọ́ bẹ́ẹ̀ pé وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت ẹrú mi ò ní wá ní tàbí súnmọ́ mi pẹ̀lú kankan tó ń bu èmi ọlọ́run ọba ju bí wọ́n lọ ṣe ìtọ́jú sí ọ̀ràn ní ìlú pé bẹ́ẹ̀ wọ́n fẹ́ súnmọ́ ọlọ́run ọba ìtọ́nà ọba ọmọdé náà fi lọ́kọ́ lọ lè yanjú àwọn àgbàdo lọ́rùn ní ìlú tó kò ní dé tẹ́lẹ̀ wọ́n lẹ́nu ìrọ̀lọ́pọ̀ òṣùwọ́n lọ́rùn ìgbà tó kẹ́yìn ọlọ́run tún bọ́lọ̀ kò kí jàmá ọlọ́run tún bọ́lọ̀ kò kí jùmá wọn lẹ́yìn tó lọ́wọ́ fẹ́ fún bọ́lọ̀ ó wà ní gbogbo kọ́dún méjì kò kí jàmá kò kí jùmá ó lè fẹ́ fún bọ́lọ̀ náà wọ́n ní ìwà kọ́ súnmọ́ lọ nǹkan tó kọjú ọ̀ràn ẹ̀yìn ìwé ọ̀kọ́ sí lànàbí sọ láti ẹnu ọlọ́ láti ti tó. ànábì ọlọ́ wọn sọ ń bẹ̀ bẹ́ẹ̀ láti kó sí pé tọ̀ lẹ́yìn bàbá sọ̀rọ̀ yàtá wà láyà dáadọ̀ ábí yàtá kọ́rọ̀ ní ìlẹ́yìn ọ̀gbìn náà wá sí ẹrú ìwé ìsìn máa wá súnmọ́ mi pẹ̀lú àwọn ọmọ tí ìsọ́ náà lẹ́wà tó rẹ̀ tán yóò máa wá súnmọ́ mi pẹ̀lú ìsọ́dá pàtó láyé ayé láyé tó máa tó láyé tó kọ́ á ní ìlú ìyàwó lẹ́yìn tó gbé ẹ̀hẹ́n àtà òkèrè pa títí ti bẹ̀ náà. ṣé máa ti bá ẹrú mi dàbí ó bọ́ sí lẹ́wù fásitì wá tẹ̀lé tó máa fẹ́ràn rẹ̀ náà fáyìí dá àbá tùwú wọn á fẹ́ràn rẹ̀ ẹ̀hẹ́ fún ìsọ̀nà òde ìdí wa ti fi ìdí wa ti gbà lánàá òde báyìí ní màá bá wa tù ú tóbi èèyàn mi ní ọ̀rẹ́ mi ìbò dá ní kùtù tọ̀ pẹ̀lú àdìsí ó jẹ́ kó yé wa pé góòlù ìbáadà oníkèrè àbí ẹ̀kọ́ ẹ̀mú àdìsí lọ́wọ́ ẹ wá wo ìṣúra ẹ wá jẹ̀ àkọ́kẹ́ mo tó mú jáde.

yàtọ̀ lẹ́nu náà ni. ọ̀là ní ìtọ̀tọ̀ là sọ ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní bá fẹ́ràn ọmọ ìyá rẹ̀ kó sọ. ó ní kò sáàtò kankan tó pé tó kéèyàn fi fẹ́ séèyàn fẹ́ràn from àbá kẹlẹ̀ wá tó fẹ́ síyàn. òun lẹ́ mọ sí ń rí báwọn èèyàn tábà fẹ́ràn àwọn èèyàn níjọ́ pé á ìdí sọ̀rọ̀ àwọn ìyàwó gbogbo ẹni bá ń fẹ́ràn ìyàwó náà fẹ́ gba rẹ́sọ̀tọ̀ bí ọ̀dà tó bá lù ṣe ọlọ́run wá ní ọjọ́ bá fẹ́ràn ọlọ́run lò tẹ́rì kẹyọ kan tẹ́rì ṣe tẹ́rì ṣe bọ́lọ̀ fẹ́ràn yìí pàtàkì òun ẹsẹ̀ nílẹ̀ àná yòókù mi kú mu lọ ọlọ́run ó fẹ́ràn yìí pẹ̀lú máa wọlé sí báyìí ọlọ́run bá ti sọ ọ̀nà tí mo fi fẹ́ràn yà lọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé kọ́kọ́ sì kọrin àbí wá ṣe nà wá sí ìfẹ́ràn rẹ̀ ìfẹ́ràn kan ó wá ká fẹ́ràn fẹ́ bá jẹ papọ̀ èyí ó mú jáde òun ní kéèyàn ọlọ́run ọba kéèyàn wá sìn kéèyàn nìkan lóbìnrin wá sìn lọ́nà bí àwa sẹ́ni tó ń bá fẹ́ tọ́lọ́sọ bá nàbí sàtàrà ọ̀sẹ̀lá pé yá àyúwà ní ìsọ́mì ìwà nàbí ṣe ń sọ pé ẹ̀dá pẹ̀lẹ́ dá sọ́kù bí ẹ̀dá sọ́kù bí mo fi ọ́ fún mi nílẹ̀ ìlà ìlà ọ̀lẹ́ fún mi nílẹ̀ ìlà ìlà ọ̀lẹ́ ìwà nàbí dìde lóru kó fi pèjọ́ ti dìde lóru tọ́ múmi lé láìlá kọ̀ lílà ìdá ní kò dìde lórí kí ni ẹ̀yìn ká ta áyà mẹ́ta káwá sí múmi lẹ́yìnlá lílà kọ̀ lílà nìfọ́mú àwọn ìbòsínú kọ̀ lílà أوزد عليه ورتب القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا ọlọ́run tó fún à ẹ́ ọlọ́run ìdíje lóru àti jẹ́ ayà tó wá tẹ̀lé sọ pé ní south níbi ìkéwú bá fẹ́ sọ ọ̀rọ̀ fún a sọ káwàá kí n sọ nífẹ̀ẹ́ pé jẹja half bullet jẹja lè mid hole mẹ́rin dábọ̀ half ẹ̀ mo reduce ẹ̀ hmm? à ń pè ní badal baltic ẹ̀kùnrin àbí pẹ̀lú ẹ̀ náà ló fẹ̀lẹ̀ bí ayà ọlọ́run ní tọ́lọ̀ fẹ́ sọ tọ́lọ̀ sọ bí kúmínà lẹ́yìn àdínẹ́sà nínú gbogbo òru dìde fi háàpù òru bí dìde ikú ìfọ́lọ̀ ilá pọ̀ ilá àti tó bá fẹ́ kó dìde háàpù díẹ̀ kéèkè tún ma áyà yìí pé fún mi lẹ́ìlà ilá pọ̀ ilá kí ẹ̀rọ ní gbogbo òru àbí díẹ̀ náà ẹ́ tó ilẹ́ ìpàtọ́lọ̀ wọn bá dákọ̀ ó padà fi ní pàrọ̀ nísàwó jẹ́ háàfù ó rí pé bá dárò bá wà sínú ẹ̀kùn ó dàbí kí n sọ ní sí bí bá dárò bá lọ sí ìdẹ̀wà ní sí bẹ́ẹ̀ náà bá dárò sì máa jù ọlọ́run pé ìpàlẹ̀ ní a ó dàbí mirage àwọn pè náà tó wà láyé kan tó ń dán sàgbésùmọ̀ ẹ̀ ni pé tá a bá fẹ́ tún àyà yìí fẹ́ tún àyà àwọn tá a ṣe kèméré àmàlù iṣẹ́ wọn ìtumọ̀ ẹ̀ pé àmàlù káàkiri kàtàrọ́ọ̀tì ìyá iṣẹ́ àwọn kèméré ó dàbí ìrìnàjò iṣẹ́ wọn náà ló kọ́ mẹ́rin ọkọ̀ jẹ́ àwọn síwájú ẹ̀rẹ̀ wá sọ nǹkan tó fẹ́sọ̀ pa bẹ́ẹ̀ náà ni kúmi lẹ́yìn láti lákọ̀ lílá nífàwù nífàwù ní ni halfway ìsọ pé kúmi náà lẹ́yìn àníṣ dìde lóòrù háàpù kó fi gbogbo háàpù òru dìde ńlá kọ̀ nílá tó bá ti dìde háàpù díẹ̀ ẹ́ tí ó mọ̀ ten towards what one thirty ṣe ẹgbọ́n yìí so tí ó mọ̀ ten sí one thirty òun ni pé kúbi lé ìlàkọ̀lẹ́ nípa òun dìde half àpàṣẹ ìlàkọ̀ ìlàkọ̀ bí half àfi díẹ̀ ẹ̀hẹ́n ọlọ́run wá ní nípa àwọn mùsùlùmí kọ̀lì ìlà àbí from that half kò rí jíjẹ̀ kò rí jíjẹ̀ kọ́mọ̀ lọ́wọ́ àtọ́rọ̀ how did I lay àbíkò áàdì lórí áàpù ẹ́ tí ó máa lọ láti áàpù kó máa lọ sí tọ́jú sáwọn pé ní ìsìn àbábẹ̀ kan fẹ́ sọ sí tọ́jú one third one third one third àbí one third mẹ́ta one third méjì yóò máa jẹ́ two third àbí two third ló ga half ló wà láàrin wà lọ́dún ló wà ní kékeré olùsọ́bà ọba tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìdájọ́ pẹ̀lú àtẹ́bí ni pé kó fi háàpù ní kó fi lè kó dá òru sí háàpù kó wá fi háàpù rẹ̀ tó fi ṣe náà bí láti. tọ́ náà ọlọ́run wá ní àwọn sínú pọ̀ lílá àbí kó reduce the low háàpù yẹn jẹ́ tó wọ́n mọ̀ tẹ́ ìlú wọn wà lọ́dún. a ó sílẹ̀ àlẹ́ yìí àbí kó áàdì lórí háàpù kọmọ tẹ́ẹ̀sì lọ sí tọ́lù àwùjọ àlẹ́yìn wàrọ̀ sílẹ̀ kòròhánà tàbí kó ké kòròhánà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́nà tó ṣe pé tó bá ké ìtumọ̀ rẹ̀ ó jáde ó lè ronú ẹ́ ó wà lè gbọ́ tọ́lọ́wọ́ bá ń bí àwọn onítàbí òsọ yìí from half rìlíìsì sí tọ́ọ̀lù wọn tọ́ọ̀lù àbí kó ojú kó mọ lọ ju tọ́ọ̀lù tí ọlọ́run bá ṣe sọ ọlọ́run kẹta wá fún ní ààyè lásìkò níbi ìdílé kò ní tó wọn tọ́ọ̀lù kí ayé ìdè jẹ́ ìtọ́lù ọlọ́run padà wá sọ́rú rẹ̀ náà ní pàlẹ́sìlẹ̀ ẹni náà rọ́bàkà yà á lẹ́mú sáyé lẹ́yìn ẹ wà ní sọ́wọ́ wà fúlù ọlọ́run ọba rẹ̀ mọ̀ pé kí wà náà bí ó bá dì í kọ́dà tó mọ̀ ṣe pé háàpù tá a fún ẹ ó lè kó kọjá ádámí tó sáyé tó kéré ní ti tọ́ọ̀lù ló máa ń lò tàbí yóò kọjá háàpù pẹ̀lú mọ́lẹ̀ tó tọ́ọ̀lù wà ní sọ́wọ́ ọmọ tó lò háàpù wà fúlù sọ́wọ́ òkú máa ń lò lọ́tọ́ọ̀lù sọ̀bọ́lọ̀ ọba ti ní kó dé pé pẹ̀lú ọ̀nà àlẹ́sìgbà tọ́lá wọn máa wò bí àtúnṣe tọ́lá wọn bá ní kí n ṣe ìlú òru kò gbọ́dọ̀ wà ó dídà hmm? lẹ́yìn ti kún ó lékún tó fẹ́ máa dé ti tọ́jú pẹ̀lú pàtàwọn ayà ìfẹ́ ọ̀kalẹ̀ bára bí náà ṣe ti ámúlé táwọn bàbẹ̀ náà ṣe ó lè fún àti mọ dédé táàbù tọ́lọ̀ nǹkan àbí ẹ̀sọ́jà ìlú àdìgbò tí wọ́n tí ò sí ìgbàgbò ẹ̀sọ́jà ìlú tó fi tẹ̀lẹ̀ sí bí àwọn náà máa wà ànábì máa wá sí ibi àwọn àwọn àwọn bàbá ẹ̀ ló ti pẹ̀lú ẹ̀ fàṣàkọ̀ dáadé ka àlẹ́ ìlú wa àlẹ́ ìlú ìyẹn wá lè bá ànábì àtàwọn sàábì rẹ̀ náà bí kó láti jẹ́ ní táìmù tọ́lọ́ ọ̀bá yọjú sáàbì lè ti wá ń tọ́ sáàbì lè ti ń tọ́ lè ti ha bàtàlà rọ́jú láyé ní káńtọ́lá èèyàn nínú àwọn sàábì ànábì kò wá ní mọ́ méjì kí ni dédé táìmù òsì kí òsì tó hàn tó tó wàkàn bá kí àmìlà lè sọ mí ló kù nù torí rẹ̀ ẹ̀rọ òbí sínú àwọn òbí ẹni tó bá ti fún ní méjì kan yóò máa bẹ̀rù kó mọ́ sí ìlú àyè tó kò fẹ́ tóbi ló rẹ̀ kọ́ o yóò padà wá sí kọjá rẹ̀ yóò wà ní fàkánà yàgò mò lè dàkúlà wọ́n wá dìde gbogbo pátápátá torí náà ti lè ń dájẹ́ ìtọ́lọ́ ọba ń wí màfáfátà aláyá fásàlù mọ́sára ìwà nípa ẹ̀rù ń bá àwọn pé déédéé tọ́wọ́ ní nájọ́ ẹ̀ká máa fi wà nílò ẹ̀ ìdílé òkùnkùn wà lọ́lọ́ padà bí nǹkan fi parí sí àpé àdìmọ̀ aláǹtò sùúrù bàtàbà mi ọlọ́mọ pé ẹ lè rí ìdè tó sí ẹ̀rọ ọkẹ̀ kan sílẹ̀ fákọ̀rọ̀ wù má tàyà sára mi èyí tẹ́ ẹ bá lè fi yẹn àtún làwa dé àwa tó wá dé lẹ́yìn ìgbà tí fákọ̀rọ̀ mọ́tàyà sára mi làwa òun ni fẹ́ẹ̀rí jọ́tẹ̀lẹ̀ kan máa sọ pé ààlárí ah, ọba rúkú mi kọ́lọ́ náà dámì náà sọ́kùnkà wọn sàájú àdínẹ́bí wọ́n ká lùkú dúpẹ́ ibi tó dára sí bẹ́ẹ̀ ẹ máa sọ fáwọn èèyàn pé ha sórí lásìkò àdínẹ́bí kìí fẹ́ ìgbẹ̀rẹ̀ kan ní ó kàdí ìdì fún ẹnu àdínẹ́bí ló ti gbọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ ìbùkọ́ àbẹ́ẹ̀ni mo sí ah, ibẹ̀ mo fẹ́ tẹ́kẹ̀rí ẹ̀wò mo fẹ́ tẹ́kẹ̀rí bá ó ṣe é ní bóyá ẹmọ nǹkan lójú ogun bóyá jẹ́ kí ìwọ bóyá ti jẹ wá sọ yìí ọ̀rọ̀ sọ yìí sọ ó ti wà sọ yìí ọ̀rẹ́ dì ẹ́ ọ̀rẹ́ ìsọ̀kọ́ yá ṣe báyìí gbogbo ẹgbẹ́ fi gbọ́ tí mọ̀ mọ́rí kò ní sí mọ́rí àti rí ó tètè kí àti ha ọlọ́ṣẹ́ yìí lóore o ojú yìí ìrànlẹ́bí ààyè ah, bá lájú ló pá ọ̀lá ìfà láti bá lájú ní ah, ah, ẹ̀dúgbẹ́ fọ́lọ́run ọba pẹ̀lú mi tó dá ẹ̀sìn kò fi tó ń bì ọ̀bá ìrètò ọlọ́run bá ti lọ àwọn àkọ́ ní tẹ̀ láti dé ó ti kó bá yín ṣiṣẹ́ kalẹ̀ kẹ́yìn fẹ́ tẹ̀lé ọlọ́run àwọn míì ti bá yín ọlọ́run àwọn náà ti kì í wà láyà àtúnà ìbáàtà ìlà ọ̀yìn pé lọ lóko ẹgbọ́ wọn lọ jẹ àwa yìí ìjẹ ní ìlànà fatuwa pé jì adùn náà ti sìn kan lókùtà ìpìtàwà náà wà yìí kọlọ̀ kó gbà wà lẹ́yìn ó jáde níṣẹ́ ìrìṣẹ́ ó sì pàṣẹ wa ó wá sì bẹ́ ta ní sáà ní sáà ní sáà ní sáà kó wá ká wá mọ́ wà ní lámdá amálí àmàlì sábà ń bẹ̀rẹ̀ sẹ́yìn. tó torí pé ọlọ́run bá bá nàbí mi táyì pé háàfù kí á wá lè lóògùn jẹ àbí kó lékún lórí háàfù ọ̀gá jẹ àwọn ọ̀wá fẹ́ gbòòdì bẹ́ẹ̀. ẹ̀yọ́ kó súrà yìí bọ̀ súrà yìí bẹ́ẹ̀ nínú àwọn súrà tó kọ́ sọ̀kalẹ̀ nígbà tí ìgbà ń bẹ̀rẹ̀ tẹ́bàtì sọ́tù lọ́pẹ́ tẹ́bàtì alámù tẹ́bàtì àwọn súrà yìí ẹ̀ sísọ́tù àlè ó sọ̀rọ̀ ń pa ìjọsìn ó sọ̀rọ̀ ń pa mímọ̀ wòsàn ọlọ́run àbí ó sọ̀rọ̀ ń pa tàbálò ìjọsìn náà ilé ìkọ̀ kéèyàn bá fẹ́ kí ìmánì ń gbó kò lè kún kó tó kan ọ̀rọ̀ àṣẹ àkàm ìdájọ́ zinani ìdájọ́ dínì ìdájọ́ ìjọsìn kan ní èyí ọkọ̀ fi ṣe background onímọ̀ ni ó fi dòkó

ẹ̀rì bá àwọn brọ́dá tó máa kọ̀mpítì ní ìjọ́ tí ń kí ìtò ha yẹ́mù lé ní wọ́n ti kúrọ́ ní ẹ̀rì máa dáadáa ìjọ́ ti ní ẹ̀hàn dáadáa ìjọ́ ti ní ẹ̀hàn dáadáa máa tẹ́sẹ̀ ìjọ́ ti wọ́n ké oko kọ́ndọ̀tì kan ìjọ́ ti wá lẹ ọkàn wá lé

àjọpáwò èèyàn ti dẹ̀gbà gbà nípa láwọn àsìkò ìbọ́ àsìkò ẹ̀lẹ́ o táwọn ọmọ pépé ìjìyàdì wà ìjìyàdì wà ẹ́ ìmọ̀ ní rẹ̀ ga gbogbo ìjọ ní wà ọ̀rọ̀ tó lẹ́bà ti wà àwọn súrà tó lọ́wọ́ kan sọ kalẹ̀ bá nàlẹ́ àwọn súrà tí mú jọ sí ẹ́ pépé àwọn ẹ̀lẹ́ wọn lẹ́rìí bí ayọ̀ tó gbàmí kó mi lé ìlànà ìlànà ìjùmọ̀ ẹ̀ ni kìyàmù lè jẹ́ lórí ànábì àtàwọn àjò ṣùgbọ́n wọn bá fẹ́ fi tírèdì wọn mọ́ká ní àyà ìjọ kàmàkíyà òun lẹ́bàá bá fẹ́ ìgbé tí ìyàtọ̀ ti kírun ọ̀rọ̀ ẹ̀yà tání kó ti láti ìlàjọ́ náà ọjọ́ ọ̀rọ̀ náà tún jẹ́ kùdíàmù lẹ́yìn tọ́lọ̀ bá fẹ́ náà sọ látàkà ní àlùfàṣọ́ àlùmọ́kàlẹ̀ ẹ̀ẹ́kọ̀ tí mo rẹ̀ báyìí bá tó lọ́wọ́ yẹn ṣé èèyàn tó kọ́rọ̀ fún bí ọdún kan Eh? gaskiya yake eh, sọ́run ara èyẹ lè máa ṣíwọ̀n ọ̀rọ̀ èèyàn lóòkọ́ kó níwà farabara lọ bọ̀ tí ìbá ti fi ìyàmù lè bọ́ọ̀rọ̀ èèyàn àti tí wọ́n ìbá ti fi ìyàmù lè dìde kò sí níwà rẹ̀ òde ní yóò fi nídà ọkà rẹ̀ ó ti rọ̀ jù yóò máa rí àdùn ìjọ ẹ́ yóò sì máa fíìmù yóò máa ọlọ́wọ́n bó máa fún láwọn àdùn kan tó bá sí ilẹ̀ òun náà máa mìta àwọn ọmọ kọ́lọ̀ ní mo láwọn aláàjì tẹ́gbẹ́ tó bá tẹ́ra ah, sí gẹ́gẹ́ gbọ́nà so kọ́lọ̀ wọn bá ti fẹ́ ká ṣe ká mọ̀ ká sí ìjọsìn fún ìjọsìn tá a fi súnmọ́ tí ó fi wá fẹ́ràn wọn sọ ọlọ́ọ̀fin sọ bá ní sọ ìdè lóòrù ní ìdajì òru kó fúkó ìdajì òru kó fúkó ìyàmù lẹ́yìn torí ìjọ tàbá fẹ́ kakúlé tẹ̀lé tẹ̀lé àjọ òwe tàbá mú látàgò méje kálágò méje ní mọ́tò ìwọ̀ yìí ká ní ní àgbájá mi yọ ká tẹ àjò ká ló yọ lágò mẹ́fà kò tó bẹ́ẹ̀ ni àgò méje lágò mẹ́fà wọn ní àwọn ìlẹ́gùn àbí káwa ní báyìí padà àpẹẹrẹ ká ní 8 9 10 11 12 twelve and a half àti twelve and a half lè yóò ti dìde twelve ten fifty sábàjá náà bọ́ọ̀lù ìgbà ló jẹ wọ́n wá sí bẹ́ẹ̀ lọ́nà ẹ̀gbọ́n kòkànlé ní màláìkà ni láti bàbá máa kù bàbá máa fẹ́ mọ́ àwọn òbí dà àlẹ́ yìí wọ́n á dì fún un tó jẹ́ tuntun lékún ọwọ́ abẹ́rẹ́ láti lẹ́nu lẹ́nu bàbá bá ah, kólíjì ti ẹ̀kù díẹ̀ fóòmì ààbù díẹ̀ tí ò ní tó áàbù alóbẹ̀rẹ̀ nìkan bí òfin yẹn ti wà ní bẹ̀rẹ̀ kan ọ̀ràn èèyàn ló ti jẹ́ bá nẹ́bùsọ̀rọ̀ àwọn àfáàfà kọ́rọ̀ yẹn náà ló jẹ́ fáwọn sàábì rẹ̀ náà àwọn kọ́dá àpò kan jọ́ràn yẹn fáwọn fàábí rẹ̀ rárá àwọn kàfẹ́ pọ̀ sí ànẹ́bí àmọ́ pé ọ̀ràn yẹn ní ní ìyàwó lè jẹ́ padà ní ìyàwó ìfà tẹ wá wo ìlú àwọn akọkọ bá sàlámù bá lọ sọ fún òṣèlú bá sọ ìdámì kàkà tó náà làwọn Ibn Abbas ọjọ́ ọlá ọmọ nù ọ sọ pé ọdún mélòó ni ìyá àwọn lẹ́yìn ìwà lọ́rùn lórí àtẹ́gbẹ́ àmàbẹ́ òun lọ́dún kan ó ní láàrin ìgbà tí sọ́ọ̀tù sọ́ọ̀mì ìbẹ̀rẹ̀ rẹ̀ sọ̀kalẹ̀ àti ìgbà tí pàdé rẹ̀ sọ̀kalẹ̀ ọdún kan tàbí ìparí rẹ̀ ló gbé fó bá ìjọba lábára rẹ̀ ọ̀la ẹ̀kọ́ yìí wò pé ká ní ìsìláàmù tẹ̀bẹ̀rẹ̀ kí wọ́n á tẹ́ àwọn ìbáyìí kílẹ̀ pàtàkì àti ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ wà sí ìyàwó lé láti tó àpò láti bẹ̀rẹ̀ ẹ̀bùrẹ́dẹ̀ kẹrin tó ṣe ìmá tábà ṣe sì ń jẹ́ ilé ìfẹ́ ọlọ́run bó ti kún lọ́kàn wọn dé gbóhùn lérì kankan mi òun ló fi rọrùn fún nígbà tó padà gbé dájọ́ dé tí ọba fi lè sí ìjọsìn kankan tí ó lè kiri ẹmọ lọ gbogbo yóò wọlé ní o òun náà ni àyíṣà náà fẹ̀ kan kọ̀ǹpá pé àà ah, ọlọ́ọ̀bá àwọn àyà tó kọ́kọ́ kalẹ̀ àwọn láwọn àyà tó kọ́kọ́ lé fún wọn má jẹ́ náà àti nígbà táwọn ẹgbẹ́ ìlànà kan fi àlálọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ kalẹ̀ ẹ̀yẹ ojú ọdún mùdásẹ́rù fẹ́ rí ibo ló wà kò sí ìdájọ́ kankan ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ tí mú mò sílẹ̀ mùsàlùmí tó bàbá fẹ́ gẹ́gì ẹ̀rá yìí ló gbọ́ pé kó ṣe pé ìjọba táwọn wí yóò lè lápá níbi ìwà wa mọ́tọ́ọ̀tì wa èdè ìsìláàmù tá à ń ṣe agbọ́dọ̀ padà síké ìsìláàmù yóò lè gbé sí ìjọba. ṣé ẹ rí ìwà táwọn èèyàn ń sọ fún ní aláwọ́jà ń tẹ̀wọ̀n kò níwà èèyàn lè níwà fún mọ́nìjọ pé bọ́lọ́wọ́n bá fẹ̀ kan dá àwọn dáadáa máwọn èèyàn ẹlẹ́dí kéfèrí tí ó ní wà ẹlẹ́dí tí ó ní jọ̀sán tí ó ní wà dára ṣùgbọ́n ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ ni ìjọsìn sẹ́yìn ó ṣe tí ó wà bí wà dáadáa tí ó wà tó léwẹ́ ìyẹn nínú onímọ̀lẹ̀ nù òun ni ó lé fún gbogbo àwọn èèyàn tó ń ṣe ìjọsìn wọn ò tí débẹ̀ yẹn gbogbo ẹlòmí tí ń ṣe ń kọ́ ìwà dáadáa tó bá lé nílò kèéṣe yìí tí ìjọsìn bí sí i lára so làwọn kan máa fi wò pápọ̀ tí ní gẹ́gẹ́ bí òsì náà tí ẹjọ́ wọ́n tọ́ mi wà ókè ọlọ́run náà máa ń fẹ́yàn níwà dáadáa fọ́dà kọ́ máa fi dọ̀tún mi dá ní pé bá ti wà kàlà déyìn fi kúrò máa pa méjì fẹ́ràn méjì wọ́n bí ni wọ́n dáhùn wọn ni àbúrò sẹ́kọ̀ ọlọ́run bá kéèyàn farabalẹ̀ hmm? àti kéèyàn lé sùúrù tó yẹ níwà dáadáa ṣùgbọ́n tó náà bá tẹ́ka sí ọlọ́wọ́n bá tẹ́ka gba ọ̀nà ìjọ tó ti gbé pàtàkì ọ̀hún ṣe ní ìyí tá a bá gbọ́nà àjọ ìṣúná alábà kéjì òun kódà bí íńtírẹ́sì bá dé èèyàn ní kéjì ṣe é nílé ìtọ́ ìpé kò rání lómi dé òun bí íńtírẹ́sì bá dé wàá dànù wà á dànù because torí sẹ́ni kankan bá ti bí ọ wà á dé òun lò òyìnbó fi ń dọ́gbọ́n fún wa òun ni ó ṣe òfin gbogbo àgbákò òfin tí ó ṣe kò sí láti tẹ̀lé ẹsìn fáìlì fẹ́ ń gbé káàkiri gbogbo wọn bá wáṣá ni wọ́n ń dáràn bẹ́ẹ̀ tí wọn ò bá gbé fáìlì jáde èèyàn dára lọ́pọ̀ pẹ̀lú àwọn pé ìṣe ìṣe fẹ́dọ̀bì ìṣe bílọ̀ báyìí ìṣe so irú tí mo ráyè kìí wọn pè àmọ́ ti ti tọ́lọ́run ìtumọ̀ ẹ̀ ni pé àtòfin sọ àtòfin ò sọ etí ìbá ní í ṣe lójú àwọn èèyàn ìdí ṣe táwọn ìbá fẹ́ tó gbọ́dọ̀ hàn wà lójú ìyẹn Islam tájẹ́ yìí kìí ti báwọn èèyàn náà fúnra wọn ní òfẹ́ kan ní tẹ́ bá gbọ́pẹ́ nìkan bá mẹ́tẹ́ ìbá parọ́ nísìn o lè má parọ́ sọ́dún mọ́ra jùlọ bá níbẹ̀ níjọ́ tí ó bá fi hàn yóò parọ́ bẹ́ẹ̀ bá ti sí lẹ̀ yóò parọ́ sọ wípé ọdún kan ọlọ́run fi ní kan máa ti ìjọ ti pàtàkì ó pàtàkì fún kálukú náà wà á kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi èyí tó bá rọrùn a ní láti dé ìtọ́ ọ̀nà àwọn ọlọ́run kọ́lọ̀ fi sàmọ́lẹ̀ tó bá sàmọ́lẹ̀ ìgbọ́n rọrùn fún àríwá kẹ́nà then àwọn kan sọ wípé ojú ọdún kan gan lọ ọdún kan àtòkù mẹ́rin ẹwà ọ̀dọ́lọ̀ wá rí ọlọ́run táìsì náà bá ti dìyàwó lẹ́yìn òun báyìí sọ ní ti táìmù tí ó fi ṣe igbó yìí o wọ́rọ̀ sílẹ̀ kùránà wá ké kùránì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló ṣe dáńdáwì kí ṣe dáńdáwì so kó ló wá di wípé ọlọ́run ọba ó wá parí níbi ìparí níbi ìparí súra yìí

fata hajjati ní náàbílà dáńlá àtà àjẹm àbáta rọ́bùkà mọ̀kànlá tó bá dòrò fata hajjati wà lẹ́bí dáwọn náàbílà dáńlá àwọn àkànnà àwọn àbá àti pé yóò jẹ náàbílà fún kéèkéé tọ̀rin ṣùgbọ́n ọlọ́run mọ̀yàn tó ló kọ̀rẹ́ wípé wà lẹ́bí jẹ́ló náàbílà dáńlá tó jẹ́ ìyá dáta fẹ́yẹ̀rẹ̀ là àlékún orí fún ọ pé tó bá fẹ́ fún ọ nípò kìí kọ́ bá oṣù wájú náà jùlá ẹ̀ẹ́gẹ́ bí àwọn ẹni tẹ̀lọ́ pé a fẹ́ fún ọ nípò torí pé kí ni àtà ayéyàwó àtàkà ọ̀rọ̀ kúkà màkọ́mù ọlọ́run ló padà bí ọdún ìdíjà kí a máa láàyè pé wọ́n ká ló máa yìn ọ́ ọdún màkọ́mù mahmoud tẹ̀wọ́n ká ló gba á rẹ̀ lọ́wọ́ parí torí pé òun fẹ́ mọ́ tọ wọn ní Ọlọ́run ọba láàrin àwọn mòmìnì tọlà wà tó nǹkan sẹ́yìn bá wo súra ìdàdà sọnù ìdámì wà láàrin sọtọ tọsọ kalẹ̀ kọlọ òdì sọ̀kalẹ̀ gan kí ń rùn ọmọ àyàn tó dọrẹ Ọlọ́run ti sọ fìyà wọlé ìwọn wẹ gbọmí tẹsí pé tírénì lọ́lọ́run fẹẹ fẹẹ fún àwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ bí kọ tó bá ti irú nọ́mbà fáwọn wọ́n ní ìdìkan líǹkì ọ̀kan wọn mọ́lọ́run because ọdún méjì ló kù dáhùn sọ̀sọ́làm tí ó lọ sí Madina tí kó tó di pé ìrùn jọ́nà ìrọ̀rùn tó lọ sí ìsọ́rọ̀ mìíràn ọdún ẹlẹ́tọ̀ kọ̀lá tọ̀ ṣọ́ ṣúra ìjọba lọ́dẹ̀ pé ìfọ́lọ́wọ́n bá kọ́kọ́ ṣe àwọn ìrùn tí ìsọ̀rọ̀ yẹn náà ọkọ̀ ti síwájú kóhun lè tó ẹ̀mọ̀ pípa táwa dé ìdè kìí láwa bá táwa kọ̀kọ̀ wà láwa bá táwa sọ pé sípílàsì ó lè ṣe ọ̀dọ̀ gbogbo nǹkan láti yọ kú tó wá ti pé déédéé nǹkan ṣe lásán nǹkan tó fi ń bá wa ń hó ìlú kan bàrẹ̀ ìsáà ní déédéé gómìnà ń blálàdé àmì ìdí òní blálà náà ọ̀dọ́ àti òní blálà náà àbàrà ọlọ́run wa sọ pé nínú ìyáàmù lẹ́yìn lọ wà lọ́tí lè lò ánà wà kẹ́kọ̀ọ́ ánì ìtẹ̀lẹ̀ ẹ̀ kó slow kéde tó dà kó ìlè gbọ́ ìgbàdọ́wọ́ ọ̀nà ọba ń ní òòlù gbọ́ ọ̀lẹ́ pé iṣẹ́ àwọn àyíká tó ní apẹ̀ ìjọba pé wọ́n sábà àwọn ìlẹ̀kà ọlọ́run falábọ̀ yẹn tó bá dọ̀kẹ́ Thank you.